الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحاباته ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوكي فون الله وبالله أباتي ونين وانوره تتنجي أني كوكا وسائل أروتني أدوكي فون الله ويكيو ينداكي كي جمعة تني كتن سجوه ميوه àbí ọlọ́run ọba pẹ̀lú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ júmọ́ ọlọ́nkọ́mùsàdì àṣeyọláyé gbogbo àwọn ṣẹ́ ìjọsìn tó wà nínú júmọ́ ọlọ́nkóyọ̀ǹda rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kó wá gbà níjọsìn fún wa. ìkẹ́ ọlọ́run ọlọ́run kí ó máa bá nàbí wa Muhammad àtàwọn ará alẹ́ ànábì àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni eré tí wọ́n tẹ̀lé orí pa nàbí wa Muhammad àfi al azim eléyìí tí a máa gbéyẹ̀wò lénìí òun náà ni ìtẹ̀síwájú lórí èyí tí a mọ̀ sí àhàkámu aljanaiz òun náà ni òun náà ni báwo ni a ṣe sìnkú nínú islam nínú ẹ̀sìn wa èyí tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí a mọ̀ sí funeral rites in islam a pé ìdánilẹ́kọ̀ọ́ ti ọ̀sẹ̀ tó kọjá ní ní part one gẹ́gẹ́ bíi pé àwọn tí a ṣàlàyé òun náà ni manilẹ́dì yẹ́jìbù alá ahàlìlì máyìtì kọ́bla máwùtìhì kí làwọn tí ó tọ́ èyí tí a máa ṣe fún òkú àbí fún ẹni tá a ti fura wípé òun tọ̀ òun ti ń palẹ̀mọ́ láti jáde láyé kí làwọn tí a ṣe fún òun náà ni àwọn tí a ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá èyí tí a máa tẹ̀síwájú lórí ẹ̀ ní èní òun náà ni tí a mà sí manilẹ́dì yajibu ala ahlil mayyiti ba'da mawtihi kí làwọn tí a máa ṣe lẹ́yìn ìgbà tí tí àwọn tí ó jẹ́ ara ilé òkú àbáwọn tó jẹ́ ìyàn rẹ̀ tí wọ́n ṣe àbáwọn tọ́jọ́ ọmọ àyà rẹ̀ nínú ẹ̀sìn lẹ́yìn ìgbà tí òkú náà bá pẹ̀yìn dà tán. eléyìí náà ni a máa tẹ̀síwájú lórí àlàyé rẹ̀ ní èní èyí tí ó máa jẹ́ apá kejì ìdánilẹ́kọ̀ọ́ wa náà. alákọ̀ọ́kọ́ nínú àwọn tí àwọn tó bá jẹ́ ara ilé òkú àbáwọn tó jẹ́ ọmọ àyà rẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n ó ṣe nígbà tí ó bá papòdà tán tí wọ́n ti rí wípé bóyá dókítà ló ti confam ẹ̀ ní wípé has been clinically dead dókítà ti confam ẹ̀ àbí àwọn náà ni wọ́n ti rí mà bóyá kì í hospital ló ń tọ̀hún wà wípé òun tọ̀hún ti jáde láyé àkọ́kọ́ nínú tí wọ́n ṣe òun náà ni ayagmidu ayinayihi òun náà ni kí wọ́n fọwọ́ bọ́ ní ojú wálẹ̀ nígbà tí ẹrú ọlọ́run tó jáde láyé náà tó bá lajú sílẹ̀ torí wípé idha kharajati ruh yatba'u al-basar ar-ruh nígbà tí ẹ̀mí bá kú ò lára ìríran náà máa tẹ̀lé ẹ̀mí náà tó fi já sí wípé tẹ̀mí bá kú ò lára ojú a máa làálẹ̀ nínú àwọn tí ó wá já wọn èèyàn òkú àwọn tó súnmọ́ ó lè jọmọ ó lè jẹ́ ìyàwó ó lè jọkọ ó lè jábúrò ó lè jẹ́gbọ́n nínú àwọn tí wọ́n ó ṣe òun náà ni láti fọwọ́ bọ́ onítọ̀hún láti fọwọ́ bọ́ lójú wálẹ̀ kí ó lè bá a pa ojú dé eléyìí nínú àwọn tó lẹ́tọ̀ọ́ fún wa láti ṣe ni kìí ṣe pé ńgbà tẹ́nìkan bá jáde láyé kásárì máa wá gbára yílẹ̀ kásárì máa lọ ṣe nǹkan míì àwọn eléyìí nínú àwọn tí òfin ẹ̀sìn tó pè wá lọ síbi kí a ṣe fún ẹni wa tó bá jáde láyé ni ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun náà ni àyàgótú àyàgótú alimẹ́yẹta bá dalimauti òun náà nígbà tí a bá ti fọwọ́ bọ́ lójú wálẹ̀ tán a wá gbìyànjú a wọ aṣọ kan tí ó bá tó tóbi dáadáa a wá fi aṣọ náà a fi bo òkú tí ó jáde láyé náà a fi bò a fi aṣọ bò a fi bo ojú ẹ̀ a fi aṣọ kọ́va gbogbo ara rẹ̀ èyí tí ó kọ́va ojú rẹ̀ papọ̀ àwọn tí a ní faṣọ bò nígbà tí wọ́n bá jáde láyé òun náà lẹni tí ọba kú nígbà tí ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ a ní faṣọ bo orí rẹ̀ bẹ́ẹ̀ la ní faṣọ bo ojú ẹ̀ gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn àmọ́ ẹni tí èsè pé bọ́yọ̀ wà ní hajj ni lẹ́yìn ìgbà tó ti jáde láyé tán á yí aṣọ náà bo èyí tí ó bo ojú rẹ̀ tí ó sì bo orí rẹ̀ ẹ̀rí eléyìí òun náà ni látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ìgbà tá anábì jáde láyé ìgbà tá anábì jáde láyé inú tí wọ́n ṣe fún anábì náà ni wípé wọ́n da aṣọ tó tóbi wọ́n fi bo anábùwà muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn yẹn ni abubakar radiyallahu anhu òun náà ni ó dé nígbà tó dé ó lọ láti lọ wo anábùwà muhammad sallallahu alayhi wa sallam níbi tá ànábì wà abubakar sí aṣọ lójú ànábì muhammad ó sì ṣe ó sì kíìsì wájú ànábì muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ṣe eléyìí tán ó sì daṣọ náà bò padà eléyìí náà ń jẹ́ súnà wípé bí ẹni wa tó bá jáde láyé tí ń jẹ́ ọkùnrin ọkùnrin lẹ́tọ̀ọ́ láti kíìsì wájú ẹ̀ tó bá jóbìnrin náà ni obìnrin lẹ́tọ̀ọ́ láti kíìsì wájú ẹ̀ àfàwọn tí wọ́n ń jẹ́lẹ̀ tọ ara wọn bóyá lóbìnrin ọkọ síyàwó ọkọ tọkọ bá jáde láyé ìyàwó lẹ́tọ̀ọ́ láti kí ìsíwájú ọkọ ẹ̀ tó bá jẹ́ ìyàwó náà ló bá jáde láyé ọkọ náà lẹ́tọ̀ọ́ láti kí ìsíwájú ìyàwó ẹ̀ kó sì da aṣọ náà bò padà eléyìí náà nínú àwọn tí a ṣe fún ẹni wa tó jáde láyé òun náà ni eléyìí ẹlẹ́kẹta nínú àwọn tí a tún ṣe òun náà ni an yu'ajjilu bitajiyizil mayyit òun náà ni ká tètè ká tètè ká tètè prepare bí a ṣe tètè ṣe gbogbo àwọn ètò tó bá yẹ kí a ṣe fún ẹni tó jáde láyé náà inú àwọn ètò tá a ṣe òun náà ni báwo la ṣe fẹ́ wẹ̀ báwo la ṣe faṣọ sí i la àti bí a ṣe tètè gbé e lọ sí ààyè èyí tí a lọ sin sí eléyìí nínú àwọn tí àwọn tí ó jẹ́ ẹni òkú nínú àwọn tí wọ́n máa ṣe tí wọ́n ó ṣe òun náà lélẹ́yìí kì í ṣe pé ńgbà téèyàn kan bá wá jáde láyé ká wá kóra wá jọ ká máa wá sọ̀rọ̀ lórí pé bó o lá ṣe jọ́ mẹ́jọ bó o lá ṣe kí làwọn tá a fẹ́ ṣe kí làwọn tá a fẹ́ rà ká máa wá jíròrò lórí bá a ṣe ra màlúù bá a ṣe gbogbo eléyìí eléyìí kò sí e, e, eléyìí kò sí ń tọ́jọ́rú eléyìí nínú àwọn tá a ṣe òun náà ni báwo la ṣe fẹ́ tètè bo ẹni wa èyí tí ó jáde láyé báwo la ṣe tètè bò ní àṣírí inú àwọn tí ó yẹ kí a tètè mójútó ní kíákíá ni torí pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi nígbà tí ẹni tó kù yín bá jáde láyé ẹ tètè gbé e lọ anabi nífa ìntakù sọ́ọ̀lẹ̀ha fọ̀xẹ́rù tẹkìdìmúnaha ilayhi tó bá já sí pé ẹni rí ni ẹ tètè gbé e lọ kó tètè lọ́ọ́ pàdé dáadáa náà tó bá sì jẹ́ pé ẹni ibú náà ni ẹ tètè gbé e lọ kó tètè lọ pàdé èyí tí ó gbélé ayé rẹ̀ ṣe eléyìí tó dáa jù náà ni pé ká gbìyànjú láti tètè ṣètò báwo ni a ṣe gbé ẹni náà bá ṣe gbé e nílẹ̀ eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin anyusaddidu deyinahu anyusaddidu deyinahu báwo la ṣe fẹ́ san gbèsè àwọn gbèsè tí òkú náà tó jẹ nígbà tí ń bẹ láyé báwo la ṣe fẹ́ tètè san àwọn gbèsè yìí ṣe rínú àwọn àṣìṣe èyí tá a máa ṣe pàápàá jùlọ nílẹ̀ yorùbá ń bí òun náà ni wípé lẹ́yìn tá a bá sìn kú tán òun náà làá ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ta ló jẹ ní gbèsè ta ló jẹ lówó o èyí tó jẹ́ súnà tànàbùwà muhammad kọsáburú nu káṣí yẹn náà àmì èyí tó jẹ́ súnà gangan tó jẹ́ súnà tànàbì gangan òun náà ni bìfọ́ ká tó gbé òkú ńlẹ̀ òun náà láti gbọ́dọ̀ yanjú kí làwọn gbèsè tó jẹ àrí ẹ̀rí eléyìí látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tá a ti ṣe kọjá nípa debt settlement nípa bí àwọn kọ̀dọ̀ udain báwo la ṣe san gbèsè nínú ẹ̀sìn àti sọ ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ẹ̀ àti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bá ń tẹ̀lé wa lórí àwọn eléyìí àti ṣàpọ̀lọpọ̀ àlàyé lórí aya al lórí àwọn hadith anabuwa muhammad tá a fi ṣe àlàyé lórí báwo ni a ṣe san gbèsè àrí ẹ̀rí látọ̀dọ̀ ànábì wípé àrínú àwọn tó jáde láyé tí wọ́n pe ànábì pé lágbájá jáde láyé ká ànábì ọwá kírun sí i la ànábì débẹ̀ ànábì béèrè wípé sọ́jẹ́ gbèsè àrí èyí tí wọ́n sọ pé ọjẹ́ gbèsè ànábì sún sẹ́yìn tá ànábì sọ pé ẹ kírun sọmọ ẹ̀yà yín la àti rí èyí tí ọjẹ́ gbèsè tá ànábì kírun sí i la àrí èyí tó jẹ́ gbèsè tá àrínú àwọn sàhábà tó lóun ọba san gbèsè náà tá ànábì padà tún béèrè lọ́wọ́ sàábẹ̀ nìgan pé ǹjẹ́ ẹ ti san gbèsè lágbájá ǹjẹ́ ẹ ti san gbèsè tí ó promise pé òun ó san gbèsè lágbájá èyí tí sàbẹ̀ yìí sọ pé òun ti san gbèsè náà so tá a bá lọ wo a bá lọ gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ gbèsè yìí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tí a ṣe nínú ẹ̀ èyí tó jẹ́ súnà tànàbì òun náà ni kó jẹ́ pé ká tó gbé òkú ńlẹ̀ ká tó gbé e sínú sàárè òun náà ni ká ti yanjú àwọn gbèsè èyí tí ó bá jẹ àwọn èèyàn so kí a ti san gbèsè náà torí pé ọ̀rọ̀ gbèsè ń tọ́ lágbára púpọ̀ ni gẹ́gẹ́ bí adisa nabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tá nabi sọ fún wa wípé nafsul mu'min mu'allaqatun bidaynihi anabi ni ẹ̀rí ẹ̀mí mùmìnì agbé e kọ́ orí gbèsè tó jẹ tí mùmìnì bá jáde láyé a wàá gbé ẹ̀mí rẹ̀ kórí gbèsè hatta yuqida anhu ẹ̀mí ni ò ní nísinmi àfìgbà tá a bá tó san gbèsè náà òun náà lẹ̀mí rí ó tó nísinmi òun náà lẹ̀mí rí ó tó nífọ̀kànbalẹ̀ lórí pé kọ́ mọ́ lọ bá ìyàpàdé lọ́dọ̀ ọlọ́run ọba lórí ọ̀rọ̀ gbèsè náà so inú àwọn tá a yanjú kìí ṣe ọ̀rọ̀ bá a ṣe ṣe jọ́ mẹ́jọ ọ̀rọ̀ bá a ṣe ṣe gbá bá a ṣe ṣàwo bá a ṣe èyí nìkọ́ lọ́kàn inú tó kàn òun náà ní báwo la ṣe san gbèsè èyí tí òkú bá jẹ kalẹ̀ inú àwọn owó tó bá filẹ̀ inú àwọn dúkìá tó bá filẹ̀ inú tá a kọ́kọ́ gbọ́dọ̀ yanjú nú ẹ̀ òun náà ní gbèsè tá a bá yanjú gbèsè tán owó bá ṣe sin àwọn tá a fi sin tá a fi so a yanjú yẹn náà èyí tó bá wá kù òun náà làwọn tí yóò jogún rẹ̀ òun náà ni wọ́n padà máa jogún wọ́n padà máa jẹ nínú ogún rẹ̀ bákan náà ká ṣàlàyé máa yajibu ala aqaribil mayyiti ala ahli ahli al mayyiti wa aqaribihi kí ni tọ́tọ́ kí àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ òkú gangan tí wọ́n wá ṣe ẹni tọkọ rẹ̀ kú obìnrin tọkọ rẹ̀ kú ọmọ tí bàbá rẹ̀ kú ọmọ tí ìyá rẹ̀ kú ẹni tẹ́gbọ́n rẹ̀ kú ẹni tábúrò rẹ̀ kú kí làwọn táwọn náà tí wọ́n ṣe alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni asọ́bùrù wọ̀rọ̀rìdọ̀ bí kọ́dàrí lọ òun náà ni kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì gba àkádàrọ̀ ọlọ́run ọba kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì gba kádàrọ̀ ọlọ́run ọba wípé ẹni tó jáde láyé ẹ̀mí ẹ̀dá kò sí lọ́wọ́ ẹ̀dá kan inú àwọn tààtúnṣe nínú ìmánì wa nílẹ̀ Yorùbá òun náà ni wípé ẹ̀mí ẹ̀dá kò sí lọ́wọ́ ẹnìkan ọwọ́ ọlọ́run ọba tó dẹ̀dá náà lẹ̀mí rẹ̀ wà torí pé ńjọ́ tọ́lọ́run ọba ń dá ẹ̀dá kò pé ẹnìkan sí i wípé wá wò bí mo ṣe ń dà ẹni tọ́lọ́run ọ̀wá pè sí i òun tọ̀ wọ́n lágbára láti gba ẹ̀mí ọlọ́run ọba Allah sì ti sọ fún wa nínú alukur'an kẹrim pé nínú àdánwò tó wọn fi máa dán wa wò òun náà ní inú rẹ̀ ní gbígba ẹ̀mí wà ọlọ́run ọba sọ fún wa nínú alukur'an kẹrim tá a bá lọ wo inú ọ̀rọ̀ ọlọ́run ọba suratul baqara quran 2، láti aya 155. fifty five ọlọ́run ọba allah sọ fún wa ń bẹ̀ a'udhu billahi minash shaitanir rajim walanabẹ́lúwánnákùn bishay'in minal khawfi wal ju' ọlọ́ni a máa dán yín wò bishay'in minal khawfi a máa dán yín wò pẹ̀lú àwọn nǹkan kan nínú ìpayà wal ju'in ọlọ́ni a máa fi ebi dán yín wò èyí ó lówó lọ́wọ́ ńgbà míì ebi ó sì máa pa nígbà tí ọba rójú ráyè ọlọ́run ní àdánwò ní látọ̀dọ̀ ọlọ́run wa naqsim minal amwali wal anfus ọlọ́run ní a máa dán yín wò nípa ìdínkù nu àrísìkì ẹlòmíì ọmọ jẹ́ mílíọ̀nìyà lánàá àmọ́ lẹ́ni kò ní sí nǹkan kan tó bẹ́ẹ̀ mọ́ ayé kọ́ ní sàṣeyọ o ọlọ́run ọba rẹ̀ àdánwò ní látọ̀dọ̀ ọba tó dá o kọ́ wa gba àdánwò náà kọ́ gbà wípé ọlọ́run ọba ló mú wa o wal anfusi ọlọ́run láà máa dán yín wò pẹ̀lú pa á gba ẹ̀mí ẹni tó súnmọ́ yín á máa gba á máa mú àwọn ẹ̀mí nì lọ ọlọ́ọ̀ni níjọ́ tó bá dé ó lè jẹ́ ọmọdé ó lè jágbà ẹ má máa wá sọ wípé wọ́n ti pa á o wọ́n ti pa á o ẹ kò sẹ́nìkan tí í pààyàn o lẹ́yìn ọlọ́run ọba ọba tó ní ẹ̀mí wa náà ló lè gbà òun ló lè fún ìyàwó náà ní sì má gbà ká tún yìí má ní wa ṣe níjọ́ tí àdánwò bá dé ká sì gbà bákan náà olúwa ní wàtàmárọ́t a máa dán yín wò pẹ̀lú àwọn nǹkan oko àgbẹ̀ tó gbin nǹkan tó gbin ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó lè jẹ́ ráìsì ni àgbàrá lè dé ọ̀gbàrá dé tí ó gbé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni lọ tí ó máa wá káǹtì lọ́ọ̀sì yìí tí ó máa káǹtì lọ́ọ̀sì lórí àwọn nǹkan yẹn ó lè jẹ́ ó lè jẹ́ ọlọ́gbìn ẹja tómi omi mi ó lọ wọnú ẹ̀ tí ó lọ wọnú omi ẹja ni tí ó pa gbogbo ẹja ó lè jẹ́ ta adìẹ tí lùkúlùkú ó de tí ó lu gbogbo àwọn adìẹ náà pa kọ́gbà wípé kò sẹ́nìkan tọ́sà sí wọn àdáwò ní látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run wa sọ fún anabi wípé wàá bá ṣeré sọ́ọ̀bìrín ọlọ́ni rẹ̀ anabi wàá fún ní ròódùnú asọ́ọ̀bìrín àwọn olùṣe sùúrù alladhina idha asabatihum musiba ọlọ́ni àwọn wo ni òun náà làwọn tó já pé ń jọ́ta àdánwò nínú àwọn àdánwò ta kálẹ̀ yìí tó bá kàn wọ́n qalu inna lillahi ntí wọ́n máa sọ náà ni wípé ọ̀dọ̀ ọlọ́run ọba la ti wá wa inna ilayhi raji'un ọ̀dọ̀ rẹ̀ náà láti padà sí olúwa ní ulaika alayhim salawatun min rabbihim wa rahma ọlọ́run lọ́kẹ́ àìmọye àwọn tá a wí òun náà làwọn tó já sí wípé ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run yóò máa jẹ́ tiwọn ìkẹ́ àti àánú ọlọ́run ọba yóò máa jẹ́ tiwọn ó ti jẹ́ tiwọn látara pé wọ́n ṣe sùúrù wa ulaika umul ọlọ́run láwọn sì lẹ́ni tí ọjẹ́ ní ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run ọba Allah e Quran two aya one fifty five aya one fifty five sí aya one fifty six òun náà ni a ti rí eléyìí látara ti ṣe sùúrù yìí tá a fi gbà wípé èyí tó bá kàn wá nínú àdánwò bóyá èèyàn kan ló kú ọ láyé ni a gbọ́dọ̀ ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ a gbọ́dọ̀ ṣe sùúrù sùúrù nìsín ní òun náà lèyí tá a bá ṣe lákọ̀ọ́kọ́ gbà tádánwò ní bá dé kì í ṣègbà táwọn èèyàn bá tó wá ń fún wa ń sùúrù lẹ́yìn ìgbà tá a ti bara jẹ́ àbí tá a ti sọ̀sọ́kùsọ táwọn èèyàn ṣe wá ń fún wa ń sùúrù kì í ṣègbà yẹn láàtò ṣe sùúrù a gbọ́dọ̀ ṣe sùúrù nígbà tí àdánwò ní bá dé bá wa. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè níjọ́ kan anabi wa rí arábìnrin kan tó bẹ̀rẹ̀ sí ké arábìnrin yìí bẹ̀rẹ̀ sí sunkún sunkún anabi wa sọ fún arábìnrin yìí arábìnrin náà ń sunkún ó sì ń sọ àwọn àwọn ọ̀rọ̀ tí ò da anabi wa sọ fárábìnrin náà wípé ìtẹ́kìlọ́ ọ̀ya ìrì arábìnrin yìí páyọ̀ ọlọ́run ọba wá síbírì kò ti ṣe sùúrù ṣe sùúrù kí la arábìnrin yìí wífà nábì ó ní ilayka anni fa innaka lam tusib bi musibati arábìnrin yìí ní ọ̀mọ̀pá nábì ni arábìnrin náà wá sọ wípé ó àdánwò tó bá mi kọjá kọ́ máa sọ fún mi pé kí n ṣe sùúrù kíyèsí ìwọ làdáwò náà kàn wọn lárábìnrin náà kọmọpá ànábì ní bá òun sọ̀rọ̀ nígbà tí wọ́n padà wá sọ fárábìnrin náà pé ànábì ni ẹni tí ó wá bá a lẹ́ẹ̀kan tí ń bá a sọ̀rọ̀ arábìnrin náà wá sáré ó sáré títí ó wá lọ sí ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó lọ sí ilé ànábì ó wá bẹ̀rẹ̀ sí introduce ara ẹ̀ pé òun ni arábìnrin tó ń sọ fún lẹ́ẹ̀kan wípé kóun ó ṣe sùúrù kóun ó sì bẹ̀rù ọlọ́run àmọ́ òun ọmọ péré òjíṣẹ́ ọlọ́run ọba ló ń bá òun sọ̀rọ̀ anabi wa sọ fún wípé ìnáma sọ́bùrú ìndà sọ́dà mọ́tìlì ùlà orí sùúrù ta ni o ṣe àkókò ta ni o ṣe sùúrù ní lákọ̀ọ́kọ́ ńgbà tí nǹkan ṣẹlẹ̀ sí ọ ní òun gángan ní sùúrù nígbà tí nǹkan bá kàyàn pa lákọ̀ọ́kọ́ báyìí òun náà ni tí wọ́n ń pè ní sùúrù kì í ṣègbà téèyàn ti wíwíkúwí tó ti sọ̀sọ́kúsọ tí wọ́n ẹsẹ̀ wá ń ṣe wáàsí fún kì í ṣègbà yẹn ni sùúrù wúlò mọ́ àmọ́ ńgbà tí nǹkan kàyàn lákọ̀ọ́kọ́ téèyàn wá ṣe sùúrù eléyìí òun náà nígbà tí sùúrù òun náà nígbà tí ó wúlò fún ẹ̀dá eléyìí ń jẹ́ alákọ̀ọ́kọ́ ń jẹ́ inú àwọn tí àwọn tó bá jẹ́ ẹni òkú inú àwọn tí wọ́n ó ṣe ẹlẹ́ẹ̀kejì yajibu alayhim jami'a an yastarji'u bákan náà wọ́n gbọ́dọ̀ sẹ́rí lọ sọ́dọ̀ ọlọ́run ọba kí wọ́n gbà pé n tó dé nì kò sẹ́nìkan tó mú wá àfọlọ́run báwo ni wọn ó ṣe sẹ́rí lọ sọ́dọ̀ ọlọ́run òun náà ní gbólóhùn tá a ti kanú Al-Qur'ani kọjá ní pé wọn ó wí gbólóhùn tí àdánwò bá dé ó lè jẹ́ pé ẹ̀mí náà lọ lọ ó lè jẹ́ pé nǹkan oko ló lọ ó lè jẹ́ pé ebi ni ó lè jẹ́ pé àdánwò tó bá kànyàn gbólóhùn tó gbọdọ̀ máa jáde lẹ́nu ẹ̀dá náà ní gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un anabuwa Muhammad sallallahu anabi ní. gbogbo ẹni tí àdánwò bá kàn má mi mùsùlùmí tusibuhu musibatun ẹ̀rí mùsùlùmí kan ẹ̀rí mùsùlùmí kan tí àdánwò kan wá ṣẹlẹ̀ sí tí nǹkan kan kàn nínú àdánwò bóyá ọmọ rẹ̀ ló kú ni bóyá bàbá rẹ̀ ni bóyá ìyá rẹ̀ ni bóyá ọkọ rẹ̀ ni bóyá ìyàwó rẹ̀ ni ma amara Allahu bihi ọ wá sọ ntọ́lọ́wọ́n ọba pàálàṣẹ kí ni wa gbọ́dọ̀ ọlọ́run ọba la ti wá ọ̀dọ̀ rẹ̀ náà la padà sí gbólóhùn yìí lọ jáde lẹ́nu rẹ̀ ọwọ́ awi ìtẹ̀lé wípé allahumma àjírí ni fi mùsíbà tí ọlọ́run wọ́n sàlàmì kù nínú mùsíbà yìí irú mùsíbà báyìí má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi mọ́ wa akhlifu li khayra ọlọ́run o lẹ́yìn mùsíbà tó wá kàn mí yìí wá fi oore pààrọ̀ fún mi fi oore pààrọ̀ fún mi wọ́n ní tó bá so àdúrà yìí akhlafa Allahu lahu khayrun minha àfi kí ọlọ́run ọbọ̀ padà jaarọ orí tí ó dáa ju ntọ́gbà lọ́wọ́ rẹ ni kọ́lọ́run padà jaarọ rẹ fún nígbà tí ó bá nígbàgbọ́ nínú ọlọ́run ọba Allah tó sì ṣe sùúrù lórí àwọn tí ó débà. káwá ṣàlàyé nípa kí ni ìdájọ́ albuka albukawu hukmu albukahi alalimayeti kí ni ìdájọ́ ìmáa sunkún nígbà tí èèyàn kan bá jáde láyé àbí nígbà tí àdánwò kan bá kàyàn kí ni ìdájọ́ eléyìí nínú nínú òfin ọlọ́run ọba àwọn àfẹ́sìn àwọn olùmọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹ̀rí ńgbà tádánwò bá dé báyàn ká sun ẹkún yìí wọ́n ní kò sí aburú kankan ń kò sí aburú kankan nù kí nǹkan kan kàyàn ládàáwò bóyá èèyàn kan ló kú bóyá ọkọ ló kú kíyàwó sunkún bóyá ìyàwó ló kú kọ́kọ́ ó sunkún bóyá ọmọ ló kú kóbìrì ó sunkún wọ́n ní kò sí aburú kankan nínú eléyìí torí pé níjọ́ tí ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó jáde láyé ọmọ anabi tí a ń pè ní ibrahim níjọ́ tí ó jáde láyé omi wá bẹ̀rẹ̀ sí dà lójú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam omi bẹ̀rẹ̀ sí dà lójú ànábì ọ̀kan náà àwọn sàhábà abdulrahman ibn auf wọn lọ wá sọ wípé àá ìrí òjíṣẹ́ ọlọ́run ọba ó yà á lẹ́nu wípé ah, ìrí òjíṣẹ́ ọlọ́run ọba ó lè máa sunkún báyìí kí lè ànábì wá sọ fún ànábì wá sọ fún abdulrahman ibn auf wípé al-aynu tadma ojú a máa dá mi wàlíkọ́lùbù yahzun bẹ́ẹ̀ ni ọkàn á máa bàjẹ́ ọkàn á máa banújẹ́ ọkàn á máa bàjẹ́ wàlá nàkúùl bírú bẹ́ẹ̀ bá wá ṣẹlẹ̀ irú ń tọ́ ṣẹlẹ̀ yìí à ní wí nǹkan kan ìlà máa yẹrùdọ̀ máa yẹrùdọ̀ rọ́b àfi ń tọ́lọ́wọ́n ọba tó yọ́nú sí òun náà ní tí ó jáde lẹ́nu wa. kí nǹkan náà òun náà ní gbólóhùn tá a ti wí síwájú ni à ní wí nǹkan ká máa wá sọ̀sọ̀kúsọ àbí ká máa sọ ní tí ò dáa àfi kí a wí gbólóhùn èyí tí ọba tí ọba ìyọnu ọlọ́run ọba mu anabi wa ni wa inna bifarọ́ọ̀kìkà ya ibrahim lamazunun anabi nítorí pé ìfiwálẹ̀ tirẹ̀ ibrahim ọmọ mi tó fiwálẹ̀ yìí ntọ́ dábànújẹ́ sínú ọkàn wa ni òun náà lọ́ fa tójú fi ń dami tí ọkàn náà fi ń bàjẹ́ so lè já sí wípé nínú òfin ọlọ́run nínú ṣẹ̀ríà ọlọ́run kò sí aburú nínú kí èèyàn kan jáde láyé káwa sunkún lórí ẹni tí ó jáde láyé ni anabi tún sọ láàyè mi wípé inna allaha la yu'adhib bidamu il ayn ọlọ́run ò ní jẹ̀yàn yà látara wípé àdánwò kàyàn ojú wa bẹ̀rẹ̀ sí dami wàlà ya'zun wàlà wàlà bi uznil bóyá ọkàn wa bẹ̀rẹ̀ sí bàjẹ́ látara pé èèyàn kan jáde láyé èèyàn kan kú nínú ẹni wa wa innama yu'adhibu بهذا وإنما يعذب بهذا أو يرحم ولا النبي واسطي ẹ̀rín tọ́lọ́wọ́n jẹ́ yẹn ń yà lé lórí òun náà ni òun náà ni kinní yìí wà àṣàrà ilà àlìsàn yìí ànábì wa ọ wa tọ́ka síbi ahọ́n rẹ̀ pé ntọ́lọ́wọ́n jẹ́ yẹn ń yà lé lórí òun náà ni ahọ́n yìí ànábì tọ́ka síbi ahọ́n rẹ̀ aw yarham tàbí kò sì kẹ́yàn yọ jẹ́ yẹn yà téèyàn bá fi ahọ́n nì tó fi sọ̀sọ́kúsọ nígbà tádàwọ̀ bá kàn yóò sì kẹ́yàn nígbà téèyàn bá fi ahọ́n ní sọ dáadáa nígbà tádàn ò bá kàn. so eléyìí làwọn afáàṣẹ wa sọ wípé alibukawu mọ̀mùnúrùn ẹ̀rí àwọn ẹkún èyí tá a kọ̀ nínú tí ẹ̀sìn tí ẹ̀sìn kọ̀ fún wa òun náà ni tí wọ́n ń pè ní Aniyahatu Aniyahatu Aniyahatu kí ni tí wọ́n ń pè ní níyáhà òun náà ni rọ́fùn saut kéèyàn máa gbóhùn sókè rárá kó máa wá wíwíkúwí kó máa sọ̀sọ́kúsọ nígbà tí nǹkan dé ẹlòmíì ọmọ sọ̀sọ́kúsọ yóò máa wíwíkúwí ẹ sì dáhùn lóró ẹ sì pa ẹ sì gba alágbájá báyìí àwọn gbólóhùn àwọn gbólóhùn tí ò dáa eléyìí àwọn gbólóhùn kan ni tó lè fìyà jẹyàn lọ́dọ̀ ọlọ́run ọba tó sì lè jẹ́ àdánwò fún ẹni tó jáde láyé náà tó bá já sí wípé èèyàn kàn ń banújẹ́ tómi sì ń dà lójú kò sábúrú nu eléyìí gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáà nàbì àmọ́ ká máa wá sọ̀sọ́kúsọ ká máa wíwí kúwí pé a sáyé wọn ò bàjẹ́ báyìí ta ló ta ló sàánù wọn mọ́ báyìí ọlọ́run fi wá sí sábàbí ara wa ni béèyàn kan bá kú ò láyé béèyàn kan bá kú ò láyé èèyàn pọ̀ lọ rẹpẹtẹ àánú ọlọ́run ọba ò kú ò so àní wíwíkúwí inú àwọn gbólóhùn tí ó da òun náà ni kéèyàn máa pariwo tó kọ́ mọ́ wá sọ̀sọ́kúsọ bákan náà wàṣàkọ̀ sọ̀ọ̀ tàbí kéèyàn máa faṣọ yamára rẹ̀ la nígbà tádàwọ̀ bá dé wàlátọ̀mọ̀lẹ̀ khad tàbí kéèyàn máa wá kéèyàn máa kéèyàn máa ṣìwàwù nígbà tí àwọn nǹkan bá dé nígbà tí nǹkan kan bá kàn nínú àwọn àdánwò àdánwò nínú àwọn àdánwò yìí òun náà lànà bùwà muhammad sallallahu alayhi wa sallam lànà bìyẹn sọ wípé òun ò sí nínú wa ẹni tí ń bá ń bara jẹ́ ẹni tí ń wíwí kúwí àbí ń fasọ rẹ ń fasọ yamá rẹ la àbí ń tiẹ̀ wá ń wí àwọn ohun àwọn gbólóhùn kan tó àwọn gbólóhùn kan tí ń bá ń jáde nígbà tí àdánwò anabi ní eléyìí aburú ńlá ni bákan náà anabi sọ láàyè mi wípé anabari on mina sọ́ọ̀lẹ̀kọ̀ wàlẹ̀hálẹ̀kọ̀ wàṣáàkọ̀ anabi ní mo bọ́ pábọ́sẹ̀ kúrò níbi asọ́ọ̀lẹ̀kọ̀ òun náà ni kéèyàn máa gbóhùn sókè rárá nígbà tádàn wò bá dé kọmọ wá wíwíkúwí kọmọ sọsọkúsọ wàṣáàkọ̀ kéèyàn máa fasọyamọ́ra rẹ̀ la nígbà tádàn wò bá dé wàlẹ̀hálẹ̀kọ̀ tàbí kí èèyàn wá fa irun rẹ̀ kọ́ fa irun kúò lórí ẹ̀ ó lè jóbìnrin tí ó wá farun kúò lórí ẹ̀ ó lè jọkùnrin náà látara àdánwò tí ó wá jẹ́ pé látara àdánwò tó kàn ní òun náà ló fi farun kúò lórí ẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ nígbà nígbà nígbà jàhílì anábì ní eléyìí nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ọ̀dà tó yẹ kí abọ́pábọ́sẹ̀ kúò nínú eléyìí ni so àmọ́ kò sábúrú nínú kí àdánwò dé kí èèyàn ó sun ẹkún kí ọkàn ó bàjẹ́ kéèyàn dami ojú àmọ́ kéèyàn ó ṣe sùúrù e, ìṣe sùúrù yìí nínú tí ó lóore ni lọ́dọ̀ ọlọ́run ọba Allah so àfi àánú ọlọ́run àfi bẹ ọlọ́run ọba afagbára ọlọ́run àfi bẹ eléyìí tí a wí ọlọ́run kọ́mọ́sá jù ṣe wá láǹfààní insha Allah a padà tún máa tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ibi tí a máa lọ lọ́sẹ̀ tí ń bọ̀ òun náà ni hukmu gosli almayiti àwọn ìdájọ́ báwo ni a ṣe wẹ òkú àwọn kẹ̀yìfìyàtú gosli almayiti àwọn àlàyé báwo la ṣe wẹ òkú òun náà ni a máa ṣàlàyé fúnra wa ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá àfi àánú ọlọ́run àfi bí ọlọ́run ọba ọlọ́run kọ́ mọ́sàájì asọ̀pọ̀lọpọ̀ júmọ́ àlàyé júmọ́ àtẹ̀ní náà kọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wa kó wá gbà ní ìjọsìn fún wa ọlọ́run ọlọ́run ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba gbàwá tí a bá ní ìbéèrè lórí àwọn àlàyé tí a ṣe síwájú àbí lórí pé bóyá àwọn lecture tí a ti ṣe tí a ní di a ní di ká tún play so kí a whatsapp sí orí nọ́mbà yìí zero eight one three six six six eight one eight five one four zero eight one three six six six eight five one four subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. السلام عليكم ورحمة الله تعالى وبركاته